إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 ọlọ́wọ́ba tí ó sẹ́ nìkọ̀kan wá kú lórí ìlànà súnà annabi sallallahu alaihi wa alihi wasallam títí di àsìkò tí a wáyé òun ni ọlọ́wọ́ba tí a dúpẹ́ fún ajẹ́rìí pé ọlọ́wọ́ba yìí ọba ọ̀kan ṣoṣo ní ajẹ́rìí pé ọlọ́wọ́ba yìí ọba tí kò tọ́ láti dá nǹkan kan papọ̀ pẹ̀lú ẹni a ṣe jẹ́rí pé anábi sallallahu alaihi wa alihi wa sallam òjísí ọlọ́wọ́ bá ní ẹ̀rù ọlọ́wọ́ bá ní àwọn tọ́rọ lékún kí ọlọ́wọ́ bá àti anú ọlọ́wọ́ bá àti orí ajẹ́jẹta ọlọ́wọ́ bá fún aṣọ́wájú ẹ̀dá annabi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn àtàwọn sọ̀hábà àti gbogbo ẹni kọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wasallam sallam títí di ọjọ́ ìgbèdà kíyàmà àti gbogbo àwa ọmọ ẹ̀yà tí a ń gbọ́ wa ní dédé àsìkò yìí akíwa ní ọkùnrin akíwa ní obìnrin akíwa ní ọmọdé akíwa lágbàá akíwa ní onílé àti àlejò pẹ̀lú kíkí Islam eléyìí tí ó bá gbogbo àsìkò mú wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh a inṣallahu ta'ala ọ̀rọ̀ tí a ti ń bábọ̀ ní àti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn eléyìí tí ṣe ọ̀rọ̀ ìlànà ahlu sunnati wal jama'a àti ìlànà islam nípa àgbọ́yé al-muzaharat nípa àgbọ́yé kí a máa ṣe ìwọ́de ìhàwó ní islam kọ sí alamari yìí nǹkan yìí só ní ìbátan pẹ̀lú islam rárá àbí ṣé ó ní ìpìlẹ̀ nínú islam òun náà ni àwọn nǹkan tí a ti ń gbéyẹ̀wò ìjẹ́wà nínú ìlànà ahlus sunnati wal jama'a láti fi kọ àbúrú pé kí a máa gba ojú ọ̀nà al ìmọ̀ ṣe ìwọ́de ká fi eléyìí ká fi ṣe ìkọ àbúrú fún àwọn èèyàn kí ni àgbọ́yé islam kí ni àgbọ́yé ahlùsúnnàtí wal jama'a lórí alamari òní ọ̀rọ̀ tí a ti ń gbé ẹwùbọ̀ inshallah ta'ala a gbèrú pé ní alẹ́ yìí a parí ọ̀rọ̀ náà inshallah lẹ́yìn tí a ti gbé ẹwù ọ̀rọ̀ ninu awon àwọn olùmọ̀ eléyìí tí ó yẹ pé òun náà ni a fi ṣe ìgbẹ̀yìn nínú àwọn àlàyé eléyìí tí a ti ń bábọ̀ síwájú a bẹ̀rẹ̀ àwọn àlàyé yìí láti inú al-Qur'an al-Karim àti láti inú súnnà annabi sallallahu alaihi wa sallam àbákanáà ní wọ́n jẹ́ pé wọ́n rìn ìlànà ahlu sunnati wal jama'a kí ni nǹkan tí wọ́n sọ lórí àlámọ̀rí yìí òun náà ni a fi gbẹ̀yìn insha Allah ta'ala a jù sí oríkò kan lálẹ́ yìí lórí ọ̀rọ̀ náà pẹ̀lú ìgbé ọ̀rọ̀ àwọn olùmọ̀ tún yẹ̀wò síwájú sí ní alẹ́ yìí insha tí ó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ kọ́lọ̀mà lè gẹ́lákọ́sọ́ àgbà náà lọ á tún mú kókó ọ̀rọ̀ míì ilé tó yẹ pé ó jọ ọ̀yàn fún wa kí agbágbọ̀ yìí rẹ̀ tí a bá fẹ́ wà lórí manhajú alìsúnnàtí wal jama'a nítorí pé ọ̀rọ̀ al-muzaharat ilé tí a ń sọ ọ̀rọ̀ ìwọ́de àwọn tí wọ́n ní ojú ọ̀nà yẹn òun náà ni àwọn al-yahud wan nasara àwọn jews and christians ìlànà wọn ni àwọn ni wọ́n gbé ìlànà yẹn wá àwọn tí wọ́n sì tẹ́wọ́ gbà lọ́wọ́ wọn nínú àwọn mùsùlùmí tí wọ́n rò wípé àwọn lè fi nǹkan yẹ àwọn lè máa fi gbógun ti olórí gẹ́gẹ́ bó jẹ́ pé ìlànà tí wọ́n òun náà ni wípé báwo la yẹ fẹ́ gba ìjọba báwo la yẹ fẹ́ wó ìjọba báwo la yẹ fẹ́ pariwo lórí síta káwọn yẹn lè bá kórìíra wọn káwà lè tàtíbẹ̀ dá ìjọba gbà wọ́n rí nǹkan yẹ bí àǹfààní fáwọn wípé ìlànà yíre yóò jẹ́ kí àwọn rí èròǹgbà wọn yóò jẹ́ káwọn rí sọdúdódó àwọn fẹ́ tako lórí tẹ́lẹ̀ náà ni àwọn fẹ́ díjú àwọn èèyàn sí àyídá àwọn olórí tẹ́lẹ̀ náà ni so ìlànà àwọn Yahuda àti Nasara ó tún wá lóhun fàyè gba irú nǹkan yìí pé tí àwọn olórí bá ṣe nǹkan tí ò tẹ́wa lọ́rùn eléyìí tí ìsìláàmù ní ẹlọ́mọ pè wọ́n ní jẹ́jẹ́ yẹn eléyìí tí ìsìláàmù ní kẹma bá wọn sọ̀rọ̀ ní àkọ̀kọ̀ yẹn eléyìí ẹ gbọ́dọ̀ gbà ẹ ní gbangba ni ẹ ṣèwọ́de lé wọn lórí ni so àwọn gbílànà yìí kalẹ̀ láti fi takò ìsìláàmù ni wípé islam ìlànà tó ní ká máa fi bá àwọn olórí lò yẹn àwọn rí ìlànà sí ìlànà wípé a gbígbà wípé èyàn ń ṣe èyàn ń fífọ́ àwọn olórí láti sàbòsí fáwọn ọmọ ìlú ni ẹfún àwọn ọmọ ìlú náà ní ṣòríyà ẹfún wọn ní ẹfún wọn ní ìgbàláyè ẹfún wọn ní ìdáúndè lórí pé kí wọ́n lè ṣe kí wọ́n lè tako àwọn olórí nígbà tí wọ́n bá rí páwọn olórí bá ń ṣe nǹkan tí kò tẹ́ wọn lọ́rùn so báyìí òun nìkan tí a ń gbìyànjú àti ṣàlàyé lọ so ká mọ̀ yí pé iṣẹ́ muzaharat bídá ni ìlànà yí ìlànà àdádálẹ̀ ni láti máa fi ṣe ìtakò aburú ìlànà tí ó clear ni so ìlànà yìí sì ni àwọn salaful umma òun náà ni wọ́n rìn tí wọ́n tọ̀ tí ọlọ́run bá lè pẹ̀lá fi ní kí wọ́n ní àṣeyọrí so gbogbo ẹni yòówù tó náà bá fẹ́ ṣe àṣeyọrí òun náà gbọ́dọ̀ máa rìn ìlànà tí àwọn salaful umma àwọn ẹni àkọ́kọ́ wa tí wọ́n rìn tí wọ́n fi láṣeyọrí ni ìlànà ilé tí àwọn Yahud àti Nasara gbé wáyìí àdádálẹ̀ ni bídáà ni so al-muzaharat bídáà bí àwọn olùmọ̀ ṣe sàlàyé ẹniyẹ pé bídá ní nǹkan yìí àwọn ah, náà nìkan tí a ń gbìyànjú àti gbé ẹwà àwọn tí wá ń pèpè sí láwùjọ wa òun náà ni àwọn àríwádùn muslimun ah, nítorí ìdí tí mo ti sàlàyé sẹ́yìn ẹ̀ náà ẹ jẹ́ kí ọ̀rọ̀ àwọn a ń kà lọ ah, kan bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìdáhùn sí ìbéèrè kan bẹ ilé tí ó wá látọ̀dọ̀ Sheikh Farkoz Sheikh Farkoz wọ́n bí wọ́n lérí fi hukmi umumi al-idarabat wal-i'tisamat wal-mudaharat wọ́n bí wọ́n lérí nípa ìdájọ́ gbogbo ètò pè ní ìdásẹ́sílẹ̀ ìdásẹ́lẹ̀ gbogbo ìran ọ̀nà tó bá gbà wá kí ni ìdájọ́ ẹ̀ wal-i'tisamat kálá àyànṣẹ́ lódì eléyìí tí àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ lábẹ́ ìjọba tí wọ́n máa fi ń tán máa fi ń fi àìjọmọ́ wọn hàn sí ìjọba lórí nǹkan tí ìjọba ń ṣe fún wọn sábàrí fi ẹ̀hónú wọn hàn sí ìjọba wal-muzaharat àti ìmáṣe ṣe ìwọ́de eléyìí tí a ń pè ní demonstration àbí protest wọ́n bí wọ́n léde pé kí ni ìdájọ́ gbogbo àwọn kíní wọ̀nyí ẹ̀múmù ìdọ̀rọ̀bát ẹ̀múmù ìdọ̀rọ̀bát gbogbo tó ń pè ní ìdásẹ́lẹ̀ pátá gbogbo ọ̀nà tó bá wù kó gbà wá wàlẹ̀ ìtìsọ́mát wàlmọ̀fọ́harọ́t káyànsẹ́lójì ká máa ṣe ìwọ́de gbogbo ọ̀nà tó bá wù kó gbà wá kí ni ìdájọ́ ẹ̀ as-su'al ìbéèrè ni pé Sheikhuna al-Fadil wọ́n ní olúbèrè ní ẹ̀yìn àṣíkọwà ọlọ́lá inni ustazun fi qita'i tarbiya wa fil ayyami al-muqbila sayadkhulu fi في min من a مطالب موضوعية فما حكم الشرع في الإضراب ẹni ní òun ني olùkọ́ ní a sẹ́kṣọ̀nù tarbiyya ní ilé ẹ̀kọ́ ní sẹ́kṣọ̀nù tarbiyya òun jẹ́ olùkọ́ níbẹ̀ òun jẹ́ olùkọ́ ní ìkánà àwọn olùkọ́ ní abala yìí ó ní ní àwọn wàfil ayyamil muqbila ní àwọn ọjọ́ tó ń bọ̀ wá sí àwọn ọjọ́ tó ń bọ̀ wá sayadkhulu ummaluhu fi idrabi àwọn òṣìṣẹ́ ààyè tí mo sọ yìí wọ́n wọ́ wọ́n jẹ́ kí ni dáṣẹ́lẹ̀ sayadkhulu ummaluhu fi idrabi min ajli maqalibin mawdu'iyyati wọ́n ó dasẹ́lẹ̀ nítorí àwọn ẹ̀tọ́ kan tí wọ́n fẹ́ gbà tí wọ́n wò wípé ọ̀nà tí àwọn fi lẹ́rẹ́tọ̀ yẹ gbà òun náà ni káwọn da iṣẹ́ káwọn láwọn òṣìṣẹ́ má fama fil ni sharia ti tí àwọn ń wo pé àwọn kí ni ìdájọ́ kí ni ìdájọ́ ṣẹ̀ríà níbi iṣẹ́ dídà sílẹ̀ kádàṣẹ́lẹ̀ aljawab ìdáhùn ní kí alhamdulillahi rabbil alamin wasalatu wasalamu ala man arsala man arsala allahu rahmatan lil alamin wa ala alihi wa sahbihi wa ikhwanihi ila yawmiddin amma ba'd wọ́n gbogbo ẹ̀yin gbogbo ọpẹ́ tọ́lọ́run bá ní ṣe ọba gbogbo ńláyé ìkí ọlọ́run bá àlàáfíà ọlọ́run bá kó bá ẹni tí ọlọ́run bá lékelárán ní ìkẹ́ fún gbogbo àgbáńláyé àti àwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ọmọ ìyá àti àwọn ọmọ ìyá rẹ̀ títí di ọjọ́ gbẹ̀dẹ̀ kíyàmà wọ́n lẹ́yìn náà fal idrob bi mukhtalafi anwa'iha min asalibi nazami ad-demokratiya wọ́n ní gbogbo ọ̀nà tí ó bá gbà wá pátá ní gbogbo ọ̀nà tí nǹkan yìí bá gbà wá من أساليب من أساليب النظم الديمقراطية الديمقراطية nínú àwọn ọ̀nà ètò nínú àwọn ètò democracy ni a ń dasẹ́lẹ̀ nínú àwọn ìlànà democracy ti democracy gbé wá ni allati yumarisu fiha ash-sha'bu mazahira siyadatihi al-mutlaqa eré tó jẹ́ sí wípé nínú ìdásẹ́lẹ̀ yìí àwọn ọmọ ìlú wọ́n ma wọ́n ma ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí yóò ma ṣàfihàn wípé àwọn làwọn ni ìdarí lọ́wọ́ eléyìí tí kò ní ààlà nínú ìdásẹ́lẹ̀ yìí làwọn ọmọ ìlú ti máa ń practice a uh, àwọn nǹkan tí ó ma ṣàfihàn wípé ìdarí ìlú wọn lọ́wà وتعد الإضرابات في عرف الديمقراطيين على الأوضاع القائمة ظاهرة صحة وعليكم السلام ورحمة الله وبركاته wọ́n ni ìmọ̀dásẹ́lẹ̀ nínú àṣà democracy wọ́n kà sí zọ́hírọ̀ kan tó lálàáfíà nǹkan kan tó lálàáfíà ni wọ́n kà sí nínú ètò democracy yusọ́hàhù bíhá alwadu siyasi awil ijtima'i awil mihni awil sayyi ila al-hasan wọ́n ní wọ́n máa fi nǹkan yìí wọ́n máa fi tún a alwado siyasi political situation wọ́n máa fi tún ṣe ni wọ́n máa fi tún ètò wọ́n ní wọ́n máa ń daṣẹ́lẹ̀ nínú democracy láti fi tún a alámàrí ìdarí ìlú láti fi tún ṣe tí ó bá lọ bó ṣe kó lọ bákan náà tó ní ṣe pẹ̀lú ìbágbépọ̀ àwọn èèyàn ilé tó ní ṣe pẹ̀lú social life àwọn èèyàn wà máa bí tó ṣe bákan náà àwọn alámọ̀rí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ tó ń kálukú ń ṣe àwọn almihan wọ́n ni yusahhahu biha alwad'u as-siyasi aw al awil mihani min as Hassan, ila al-hasan wọ́n máa fi tún àwọn àlámọ̀rí ìṣe ni tán bá rí pé nǹkan ọ̀lọ́ gẹ́ bó ṣe yẹ lọ níbi ètò òṣèlú nǹkan ọ̀lọ́ gẹ́ bó ṣe yẹ lọ níbi àwọn social amenities àwọn èèyàn àwọn social life àwọn èèyàn ọ̀rọ̀ iná ni ọ̀rọ̀ omi ni ọ̀rọ̀ títì ni gbogbo àwọn eléyìí ni àwọn social amenities tán bá rí pé kò lọ bó ṣe yẹ kó lọ àbí ọ̀rọ̀ nípa iṣẹ́ táwọn èèyàn ń ṣe kò lọ bó ṣe yẹ lọ wọ́n mọ́ ń da sẹ́lẹ̀ láti bí change nǹkan yìí láti bí kò dá lọ síbi dáadáa wọ́n ní awomin alhassan ila alhassan àbí ká fi change nǹkan fi yí nǹkan padà láti bí dáadáa lọ síbi tó dáa jùlọ bóyá nǹkan dáa tẹ́lẹ̀ wọ́n tó fẹ́ kó dáa sí wọ́n mọ́ lo àndasẹ́lẹ̀ yìí nínú ètò democracy láti fi ṣerú nǹkan báyìí amma manzuru ash للنظم الديمقراطية بمختلف أساليبها فهي معدودة من أحد صور الشرك في التشريع wọ́n ní ẹ̀rí ojú tí ṣẹ̀ríà fi wo ètò democracy pẹ̀lú gbogbo ọ̀nà tó bá gbà wá pátápátá in tí ṣẹ̀ríà fi wo ojú tí ṣẹ̀ríà fi wo democracy àti gbogbo tí democracy kó sínú yanyan ó ní pé ṣẹ̀ríà kà sí ìkan nínú àwọn àwòrán ìṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba níbi ìṣòfin ni ìfẹ́ máa fi ara ẹni ṣe ìkejì ọlọ́run ọba àbí ìfẹ́ máa fi ara ẹni dọ́gba ìfi ara ẹni dọ́gba ọlọ́run ọba níbi ìlàṣẹ kásòfin ṣẹ̀ǹpọ́n ọba àlẹ́gẹ́ lásòfin àwọn tó gbé democracy náà lẹ́sọ pé àwọn náà níkàpá àti ṣòfin fúnra wọn táwọn ò ṣèbùkátà òfin ọlọ́run ọba wọ́n ń fira wọn ń ṣe akẹgbẹ́ pẹ̀lú ọlọ́run ọba wọ́n ń fira wọn ṣe orogún pẹ̀lú ọlọ́wọ́ bá níbi òfin ni haythu takumu hadhihi an-nazm bi ilgha'i siyadati al-khaliq subhanahu wa haqqihi fi at-tashri'i al-mutlaq wọ́n ní lọ́nà tó sí wípé ètò yìí nǹkan tí ó gbé dání nǹkan tẹ́sìtò yìí dúó lé lórí nǹkan tẹ́tò democracy ń ṣe òun ni pé ó rí wípé òun ṣe ìlọ́wù ó rí pé òun pa ìjẹ́ aṣíwájú ọlọ́run ọba ó rí pé òun parẹ́ ó rí pé òun káńsù ìjásíwájú ọlọ́run ọba rẹ̀ àti ìlẹ́tọ̀ ọlọ́run ọba wípé ọlọ́run ọba lọba tó lẹ́tọ̀ láti máa ṣòfin democracy wa parẹ́ ni kọ̀gbàkọ́ ọlọ́run ọba àlékẹ́lá lọba síwájú ọba tó yẹ sí wípé òun lọba tí ó lẹ́tọ́ àti máa ṣòfin lé àwọn èèyàn lórí democracy gbà wípé àwọn náà lè ṣòfin fún ara àwọn láì bùkátà òfin ọlọ́run ba wọ́n nìkan tí democracy wá ṣe nìyẹn wọ́n gbà wípé ṣe democracy wá ó wá tako ìlẹ́tọ̀ ọlọ́run ọba sí ká ṣòfin ní ìlẹ́tọ̀ tí ò gbà dídè ní àtẹ̀ṣeré ìlúmọ́tọ̀lá kí ọlọ́run ọba àlékẹ́lá ní ẹ̀tọ́ al-mutlaq ẹ̀tọ́ tí kò sí pé a e, e, gbèdéke ẹ̀tọ́ yẹn rèé àbí ẹ̀tọ́ yìí ọlọ́run ọba àlékẹ́lá ọmọ ní nígbàtí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ tí ò bá ti wá sí mọ́ ọlọ́run ọba ò lẹ́tọ̀ yẹn mọ́ wa takò litaj'alahu min huquqil makhluqin nítorí kó lè bá fi ìsòfin yìí náà sínú ìwọ̀ àti ojú sí àwọn ọmọ èèyàn pé ẹ̀yin náà lè sòfin fúnra yín ẹ rí pé definition democracy ni government of the people by the people and for the people ìjọba àwọn èèyàn tó yẹ páwọn èèyàn náà ni ó sì máa darí ìjọba yẹn àwọn ni ó máa gbéjọba yẹn kalẹ̀ wọ́n sì máa ṣe lórí àwọn èèyàn government of the people ìjọba àwọn èèyàn ni by the people tó yẹ pa àwọn èèyàn náà ni wọ́n máa gbé ìjọba yẹn kalẹ̀ ni wọ́n máa gbófin yẹn kalẹ̀ for the people àwọn èèyàn wọ́n sì máa lo ìjọba yẹn fún àwọn èèyàn eléyìí ni democracy ó ní definition rẹ̀ lọ́dọ̀ wọn so ẹ̀rí pé lè báyìí ó fún ọmọ èèyàn náà ní ẹ̀tọ́ láti máa ṣòfin nìyẹn wa hadha sáàrọ̀ tàìléhì al'almaniya wọ́n ní ìlànà yìí ni ìlànà tí àwọn al'almaniya tí wọ́n rìn lórí àwọn tí ò lẹ́sìn àwọn atheist àwọn wọ̀nyẹn ìlànà tí wọ́n rìn ní àwọn tí wọ́n gbàkọ́lọ́wọ́ bá ń bẹ tí wọ́n fi gbàkọ́lọ́wọ́ bá alékẹ́lá ni ọba tó ní total sovereignty ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà ṣe kíni ọmọ ẹ̀dẹ́ yẹn náà lè challenge authority ọlọ́wọ́n ba láwọn àyè kan bákan náà ọmọ ẹ̀dẹ́ nìyàn tí ẹ bùkátà sọ́lọ́wọ́n ba gan àwọn wọ̀nyí ò ti ẹ̀gbà kọ́lọ́wọ́n ba àríkẹ́lá ń bẹ so wọ́n ní lánàá àwọn alàìmàníyà ni a wọ́n ní wàhádà mẹ́nàjú sáàrọ̀ sàálẹ́hì alàìmàníyà tó haditha àwọn tí wọ́n gbà kọ́lọ́wọ́n ba ń bẹ ayé òde òní ìlànà tí wọ́n rìn ní fi fasli dini àni dáúlá ti wàlhàyà ìlànà yìí ni pé báwo la ya ẹ̀sìn báwo la ya tọ́tọ̀ kúrò níbi òṣèlú àti báwo la ṣe ṣe ìgbésí ayé kò sí tọ́kẹ̀ sí mẹ́ yẹn ni pé ẹ̀sìn ọkọjá anú mọ́ṣálásí tó bá ti di pa fẹ́ sóṣèlú rẹ̀ a fẹ́ ṣe ètò ìgbésí ayé wa kẹ́nìkan mọ́ sọ pẹ́sìn wí torí pé ẹ̀sìn ó yàtọ̀ tí bá ṣe ṣe ìgbésí ayé wa ẹgbẹ́ ń pè ní faslu din and dawlat wal haya ká ṣe òpin ya ẹ̀sìn àti ètò gbésí ayé kò yí bá ní sí ilé ìbá ní ìròrí táwọn èèyàn ń lò kódà níbi àwọn ẹgbẹ́ tí àwọn èèyàn kójọ lónìí ní àwọn ẹgbẹ́ tí ó yẹ pé ẹgbẹ́ yẹn ẹ̀tọ́ ni nípìlẹ̀ fún bí àpẹẹrẹ ń sìn ẹgbẹ́ aláta sẹ̀ pé kò sí nǹkan tó burú bí ẹgbẹ́ aláta sábàjọ pé ẹgbẹ́ ọ̀dà ẹgbẹ́ ọ̀dà kìí ṣe ẹgbẹ́ kápẹ́ntà kìí ṣe ẹgbẹ́ bricklayer kìí ṣe ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ olùkọ́ ká ní teachers union ẹ̀hẹ́ ìyẹn kọ́ ni à ń sọ pé kò dá ẹgbẹ́ pé àjọ iṣẹ́ kan náà jọ pawápọ̀ ẹjá máa ṣe union nítorí pé tàbá ní ṣòro níbi iṣẹ́ yìí àbá ní nǹkankan tí a fẹ́ afẹ́fẹ́ ara lọ lórí ẹ̀ so àtorí pé àjọ ń ṣe iṣẹ́ kan náà tó wá fẹ́ di pé ọmọ ẹgbẹ́ wa nǹkankan fẹ́ nira fún àwa tí àjọ mọ̀ nípa sẹ́yìn àmọ́ bá ṣe ṣèrànlọ́wọ́ lórí ẹ̀ kò sí nǹkan tó burú bí ẹgbẹ́ yìí àbí ṣùgbọ́n àwọn nǹkan tó padà bá àwọn ẹgbẹ́ yìí jẹ́ o ni wípé in tí wọ́n ń lò ìròrí àwọn almaniya ni faslu din and daula wọ́n sọ fún yín wípé ẹ má gbé ìròrí ẹ̀sìn wá síbi ẹgbẹ́ yìí tẹ́bá fẹ́ mọ́ sọ fún yín pé inú ẹgbẹ́ yẹn pé ẹ̀sìn wí báyìí wọ́n ni ah, àfà ẹ̀sìn kọ́ là ń ṣe ní báyìí sẹ́mọ̀ pàwà ẹ báwa mọ mú wá kódà sí pé làákàyè yẹn nú ẹ̀sìn lẹ ti mú làákàyè yẹn bóyá tí ẹ gbóyé nínú ẹ̀sìn ni Ọlọ́run fi ní kí ẹ rí làákàyè yẹn mú wá ti sọ pẹ́sìn ni ẹjọ́ náà sáwọn ẹ̀sìn pé ẹ̀sìn ló ni jọ sọ yẹn gbogbo làákàyè tẹ́ sọ Islam takò wọ́n Islam tó bá ti ní membership rú àwọn ẹgbẹ́ báyìí rí tó ti jẹ́ member náà àwọn ẹgbẹ́ báyìí rí yóò understand nǹkan tí mo sọ yìí dáadáa àbí bọ́ ṣe máa ń darí àwọn ẹgbẹ́ yẹn nìyẹn faslu din alidawla ni yẹn ni pé tá a bá ń sọ̀rọ̀ nípa báwo la fẹ́ tó ẹgbẹ́ ẹnìkan mọ̀ sọ fún apẹ́sẹ̀ wí tá a bá dénú mọ́sálásí ẹ lè máa sọ̀rọ̀ ẹ̀sìn fún wa ń gbà yẹn ṣùgbọ́n tá a bá ti jáde kó mọ́sálásí àti wà nú ẹgbẹ́ ẹjá pọ̀rọ̀ ẹ̀sìn tí kónkálukú múrò rí wá ni ẹjá wo ìròrí kónkálukú mọ̀ ìròrí so ìròrí yìí òun náà ni òrùn tí àwọn ìlànà tí àwọn alàìmàníyà tí wọ́n rìn òun náà sì ni wọ́n fi gbé náà fi gbé democracy náà fi gbé kalẹ̀ náà wọ́n ni wà lẹ́tì نقلت مصدرية الحكام والتشريعات إلى الأمة بلا سلطان عليها ولا wala riqabatin wallahu almusta'an wọ́n ní ìlànà yíre ìlànà democracy ó gbé ìpìlẹ̀ òfin kásòfin ó gbélé àwọn èèyàn lọ́wọ́ láì ṣe wípé wọ́n ní ẹ̀rí kankan látọ̀dọ̀ Ọlọ́run bá pé ṣe báyìí tí è ti ṣe wípé nǹkan yíre ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá lọ́wọ́ sí so wọ́n gbé ìṣòfin wọ́n gbé lé àwọn èèyàn lọ́wọ́ nínú nǹkan yìí wọ́n ní ọlọ́wọ́ bá lábẹ̀ kí ó ṣàánú wa lórí eléyìí wa hadha bi khilafi sulqatil ummati fil islam wọ́n lélẹ̀ sí yàtọ̀ sí wọ́n lélẹ̀ yìí ìlànà yìí yàtọ̀ sí ìlànà agbára al'umma nínú islam fa inna siyadata fiha lish-shar'i in tó jẹ́ adarí in tó jẹ́ olórí nínú ìlànà sharia nínú lànà ti ti islam òun náà ni òfin tọ́lọ́wọ́ bá wà lè ìsàlìl ummati àntòṣàrí àṣẹ àmìnà dì kò lẹ́tọ̀ fún àwọn èèyàn láti sí òfin kankan nínú ẹ̀sìn lam ya'zan bihi Allahu ta'ala tọ́lọ́wọ́ bá alékẹ́lọ́ yọ̀nda tọ́lọ́wọ́ bá alékẹ́lọ́ fi yọ̀nda sí ẹnìkan lẹ́tọ̀ nínú lábẹ́ òfin ẹ̀sìn láti sófin kankan qala subhanahu ọlọ́wọ́ bá ní kí a sọ wípé am lahum shuraka shara'u lahum min ad-dini ma lam ya'dhan bihi Allah àwọn kèfèrí tí wọ́n gbé àwọn òfin kankalẹ̀ fúnra wọn wípé àwọn ọmọ fi sin lọ́wọ́ bá wọ́n gbé àwọn ìlànà ẹbọ kankalẹ̀ fúnra wọn páwọn ọmọ fi sin lọ́wọ́ bá ọlọ́wọ́ bá ní kẹlá ní ìrànẹ́bì sọ fún wọn eléyìí jẹ́ bóyá wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti lé ń fi àwọn òfin kan tó bá ti lé ń gbé àwọn òfin kan kalẹ̀ nínú ẹ̀sìn tí ọlọ́run ọba àníkẹ́lọ́ yọ́nú sí tó sì ń ṣe òfin ilé àwọn èèyàn lórí irú ẹni báyìí rèé ó ti sọ́rọ̀ ẹ̀ di ṣẹ̀ríkù fọ́lọ́run ọba nìyẹn irú àwọn èyí ti rọ àwọn di ṣùrọ̀ká fún ọlọ́run ọba nìyẹn ọlọ́run ọba ní ǹjẹ́ wọ́n ní irú àwọn èyí báyìí tí wọ́n ní wọn bí eré wà nínú sọ́rọ̀ fi ṣọ́rọ̀ ayọ̀ 21 wà eléyìí ṣéèkì ní lórí ń tà sọ yìí فإن الإضرابات داجو داجو إداسيلي والاعتصامات والمظاهرات كان يسلدي كما سيودي وسائر أساليب الديمقراطية àti gbogbo àwọn ọ̀nà tí democracy ń lò pátápátá hiya min àdátil kufar wọ́n ní nínú àwọn àládà àwọn kèfèrí ni kí wọ́n pè jama'a nínú àwọn àládà kèfèrí ni wà turuki ta'amulihim ma hukumatihim àwọn ọ̀nà táwọn ma fi ń gbà sáfí ma ń gbà báwọn olórí wọn lò ní ẹ ìlànà tí àwọn kèfèrí ma ń gbà wọ́n ní nínú àwọn àṣà nínú àwọn àládà àṣà àwọn kèfèrí ni bákanáà nínú àwọn ìlànà wọn tán ma fi ń báwọn olórí ìjọba tí wọ́n lò ní wà lẹ́yìn sàtìmílẹ̀ dínil islami kò nínú àwọn ọ̀nà táwọn máa ń gbà fi bá ìjọba tí wọ́n lò ní ẹ àwa mùsùlùmí ọgbọ́rọ̀ sí kí ni a gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ̀ torí pé kò sínú ẹ̀sìn Islam rárá bó tí ń kó kéré mọ̀ kò sínú ẹ̀sìn Islam Sheikh ní a wọ́n ni wàlé kò sí nínú iṣẹ́ àwọn oní ìgbàgbọ́ àwọn oní iman kò sínú iṣẹ́ wọn al-mutalabatu bil huquqi kálá fẹ́ ma bèèrè ẹ̀tọ́ wa lọ́dọ̀ ìjọba walau kanat mashru'a kódà kó jẹ́ sí pé ẹ̀tọ́ yìí bisuluki tọ̀ríkì tarkil amal pẹ̀lú pé ọ̀nà táwà gbà bèèrè ẹ̀tọ́ yẹn ni pé kàlàdàsẹ́lẹ̀ kéde pé ṣẹ̀rí ọ̀fàyè gba ká ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba ká má sì gbọ́ ṣùgbọ́n kò sínú ṣẹ̀ríà pé a fẹ́ gba ẹ̀tọ́ wa lọ́dọ̀ ìjọba kọ́ wáyé pé ọ̀nà tá gbàgbá ni pé kàlàdà tẹ́lẹ̀ ẹ̀rí wípé ìlànà yìí rèé àwọn èèyàn nínú àwọn ìlànà tó yẹ pé àwọn èèyàn máa ń rò pa àwọn lè fi bájọba lò rí tí a ló nítorí pé ìlànà yíò sọ fún yín pé ẹ lè dáṣẹ́lẹ̀ alùsúnà sọ fún yín pé kò sí ìlànà alùsúnà kẹ́ mọ́ dáṣẹ́lẹ̀ wọ́n wà máa rí wípé àwọn èèyàn wá jẹ wọ́n sì ní ọ̀nà tá a lè gbàrẹ́ táwọn bá ti yàn wá jẹ tí a fi lè fi yé àwọn wípé táwọn ṣe wa lọ́rùn ẹ wá ní kátúmọ̀ gbà ẹ fẹ́ kí sallallahu alaihi wasallam wa kí lànẹ́bí sọ kí lànẹ́bí ní ká ṣe pẹ̀lú wọn tó máa ń gba ẹ̀tọ́ wa ká ṣe sùúrù wa fẹ́ gbọ́ rárá pé ẹ sùúrù a ní àwọn èèyàn ń fìyà jẹ wá aláwọn èèyàn ń fẹ̀tọ́ wa dùn wá wọ́n tó wá ní ọ̀nà tá a lè gbàgbà ẹ̀tọ́ wa ni pé kàdà tẹ́lẹ̀ ẹ̀yìn tó wá ní ṣẹ̀rí ọ̀faramá tó ìjẹ́pá wọn náà ni wọ́n yọ̀ǹda rẹ̀ fún wa ẹ̀tí ọ̀nà tán so ẹ rí pé irú àwọn èèyàn yìí wà sí sùúrù ní fẹ́ wọ̀ wọ́n létí wà sí tí ó wọ̀ wọ́n létí ni pé ah fatuwa tí ó wọ̀ wọ́n létí tí ó bá fẹnu wọn mu ni pé kò sí nǹkan tó burú mẹ́ ẹ̀lì dáṣẹ́lẹ̀ ṣebí ìjọba náà ti faramọ́ bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ ni so ìjọba ti faramọ́ so nígbà tí ọba ti faramọ́ yẹn ẹ lè so irú àwọn fatuwa yẹn irú àwọn àfá àti bá ń ṣe irú fatuwa yẹn fún wọn irú àwọn àfá yẹn náà mọ bàbàrà ẹni tó bá ní kẹ́ẹ̀ṣẹ́ kan lè sùúrù wọn ni àfá yẹn àṣejù ẹ ti pọ̀ jù àfá ìjọba ní wàhálà rẹ ti pọ̀ jù so fatuwa ti ó máa ń le fáwọn èèyàn so ṣùgbélé ìbáyìí ní ìlànà eléyìí tí ó lálàáfíà fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ nílànà al-sunnah wal jama'ah wọ́n ní kò bá ṣẹ̀rí àmú fẹ́ gba ẹ̀tọ́ lọ́dọ̀ ìjọba pẹ̀lú ọ̀nà pé àndàsẹ́lẹ̀ wà náṣírí ìfáwọ̀dọ̀ àti ká máa da ìlúrú ká máa ní à ń ṣe wọ́de kò sí nínú lànà tó èmi náà tí ń donú sí wọn èmi náà tí ń sọpọ́tì wọn kódà kọ́ jẹ́ sí pé àwọn tí ń ṣe protest lásán tí ó wọ́ tà ní mọ́ ra fún wọn pé ẹwà ah, ẹyà ilé ẹwà mú mi ẹ̀yin tẹ́ ń ṣe protest wallahi aburú ló ṣe àbọ́mbrẹ́là lọ́ra fún wọn pé ah, fi ràn wọ́n lọ́wọ́ kò sí a astaghfirullah azim wa itharati alfitani wa ta'ani fi a'radi ghayri almusharikin fiha kasi ma da wàhálà le kama tana sí wàhálà kasi ma bú àwọn tí wọn bàbá wa kópa níbi ìwọ́de yẹn ká ma bú wọn ká ma ní àwọn àfá àjọba nìyẹn àwọn kìníkà nìyẹn wọ́n lélẹ̀ báyìí kò sínú lànà tí ó bá ṣẹ̀rí àmú wa ghayriha mimma ترفضه النصوص الشرعية ويأباه خلق المسلم wọ́n ní àti àwọn nǹkan míì tó tún yàtọ̀ sí nínú àwọn nǹkan tó jẹ́ sí pé àwọn nùsùsù ṣẹ̀ríà àwọn ẹ̀rí tó wá nínú ṣẹ̀ríà nínú alkùnrán àti súnnà ó takò tó yẹ pé ìwà mùsùlùmí gan ó kọ̀ pé ìwà mùsùlùmí gan kọ kìíní pé iníyọ̀ ah, bá wà mùsùlùmí mu tarbiyatan wa manhajan wa sulukan tarbiyatan wa manhajan wa sulukan ní ọ̀nà tarbiya ni tarbiya musulmi tako manhaju musulmi tako suluku musulmi ìlànà musulmi gbogbo ẹ̀ ló tako wa inna ma yutawassalu lil huquqi al matlubati bi turq al mashru'a ọ̀nà ẹyọ kan tí a máa ń gbà lọ síbi ká bèèrè wa lọ́dọ̀ àwọn ìjọba òun ni ká gba ọ̀nà tó bá ṣẹ̀ríà mu wa dhalika bi muraja'ati al wa wulati al-amri ọ̀nà eléyìí náà sì ni ká lọ máa bá àwọn tí wọ́n jẹ́ àwọn tí ẹ̀tọ́ yìí ń bẹ lọ́wọ́ wọn àwọn aláṣẹ ká lọ máa bá wọn ká máa pè wọ́n sákíyèsí ká máa bèèrè kíní yìí ní ìlọ bá wọn láìṣe ìmọ̀wọ́de tọba wá bọ́ sí wa lọ́wọ́ a jẹ́ pé a kú oríire nìyẹn wọ́n ni fa'in ta haƙaƙa tilmatolibu fàzáka min fadlillahi subhana fa'in ta haƙaƙa tilmatolibu fàzáka min fadlillahi subhana tí àwọn nǹkan tá ń wáyìí tó wá tẹ̀wà lọ́wọ́ a pé eléyìí báyìí nínú ọlá Ọlọ́run bá ni eléyìí báyìí tí inú ọlá ọlọ́wọ̀nba lọ́wà ọlọ́wọ̀nba àlékẹ́ lọ́kẹ́wà lọ́sọ láléwà lórí bẹ́ nínú ọlá ọlọ́wọ̀nba ni ìyẹ́ ti ṣẹlẹ̀ wà in káàrẹ̀ ti kúkọrọ tí kò bá wá tẹ̀wà lọ́wọ́ wájaba sọ́bùrù ó jọ rẹ̀ àléwà lórí ká ṣe sùúrù wà ihtisab ká sì máa ra kẹsàn lọ́dọ̀ ọlọ́wọ̀nba lórí sùúrù ta bá ṣe ká tó rìn láti lọ fi bèèrè nǹkan yẹn ìyẹn ni pé al-mutalabatu min jadidin a ti ṣe kan ọlọ́run ní kó sàṣe yọrí ká tó tún ìgbìyànjú yẹn ṣe ní tuntun ọ̀nà tá gba yẹn tí ọlọ́run ní kó sàṣe yọrí yẹn ká tó tún ọ̀nà yẹn gbà ìgé pé ká tó lọ bá wọn nígbà míì ká tó lọ bá wọn ẹ́ a máa gbìyànjú bẹ́ẹ̀ á lọ máa bá wọn al-mutalabatu min tá a bá ti ṣe kan tí ò tọ́lọ́run ní ká rí gbà a tún gbìyànjú a tún lo ọ̀nà yẹn nígbà míì tí wọ́n tún gbọ́ a tún tí tọ́lọ́wọ́n bó fi ní kí nǹkan yẹn kó tẹ̀ wá lọ́wọ́ والمطالبة من جديد حتى يفتح الله وهو الفاتحين tọ́lọ́wọ́n bá ní kéré wíte ìsípayá fún wa tí ó pọ́lọ́wọ́n bá náà lọ́ba tó lóore jù من حديث عبادة ابن الصامت ó ti fẹ́sẹ̀ rinlẹ̀ ó lálàáfíà nínú hadith yíò Ubadah ibn Samit radiyallahu anhu tó gbà wá ma yu'ayyidu dhalik in tó tọ́ in tí ó tó gbé eléyìí lẹ́yìn wípé ọ̀nà tá gbàgbà ẹ̀tọ́ wa lọ́dọ̀ lórí rẹ̀ hadithu Ubadah bin Samit ó ti wá lórí eléyìí tó sì jẹ́rìí gbé lẹ́yìn wọ́n ní haythu yaqulu fihi nígbàtí Ànábì sọ tí Ubadatu ibn Samit ti ń sọ nínú hadith yẹn pé da'ana rasulullahi sallallahu alaihi wasallam fabaya'nahu anabi pè wá wípé ká wá ṣe bẹ́yà àti jẹ́ pé anabi a lọ ṣe bẹ́yà a lọ gbé àdéhùn pẹ̀lú anabi sallallahu alaihi wasallam fakana fima akhadha alayna nínú àwọn àdéhùn ó ní pé ànábì sallallahu alaihi wasallam gba àdéhùn lọ́wọ́ wa wípé a mọ̀ pé ká máa gbọ́ sí àwọn olórí lẹ́nu ká sì tẹ̀lé wọn fi man shaqina wa makra'ina nígbàtí inú wa bá dùn ni àtìgbàtí inú wa bá bàjẹ́ ìgbà tí wọ́n bá ṣe tó mórí wa wú ni ká máa tẹ̀lé wọn kódà ìgbà tó bá tún ṣe tí ó ẹ̀mẹ́ wa kọ̀ náà ànábì ní ká máa tẹ̀lé wọn náà ni kése pé ìgbà bá ti ń ṣe dáadáa fún wa nìkan la máa gbọ́ ti wọn tán bá ti wá ń ṣàìdá fún wa a ṣe kí àyà ọmọ wọn lọ́wọ́ eléyìí ò sí ń lànà tí a fi ṣe béà kò sínú àdéhùn ta gbé pẹ̀lú ànẹ́bì àdéhùn ta gbé pẹ̀lú ànẹ́bì ni pé wọ́n ṣe dáadáa o wọ́n ṣe dáadáa o wọ́n ṣe kóríwú fún wa o wọ́n ṣe tó mú wa torí wá wú tara wá wa makra'ina alayna

látọ̀dọ̀ ọlọ́run ọba lórí ẹ̀ a rí pé wọ́n kó sí kúfùrù tó clear nísìn tẹ́rì sí wà lórí pé kúfùrù tó clear rí ìgbà yẹn la tó lè sọ pa fẹ́ gba ìjọba lọ́wọ́ wọn eléyìí náà tó wà rí pẹ̀lú májẹ̀mú kó jẹ́ sí pé a ní agbára bẹ́ẹ̀ tá bá rí pé wọ́n kó sí kúfùrù tó clear a sì rẹ́rìí fún kúfùrù yẹn tó clear dáadáa ṣùgbọ́n a ní agbára láti gba ìjọba yìí èyí tó gbọdọ̀ gbà kò yé bá nítorí pé nígbà tánàbí náà wà ní gbòrò maka wọ́n kó sí kúfùrù tó clear àbí wọ́n kó sí kúfùrù tó clear tí ẹ̀rí dẹ̀ wà lé lórí àbí tó ń ti bẹ́ẹ̀ tánàbí sallallahu jama'a ò ní ẹ̀ hadith yẹ rí pé ṣéèkì náà ló báyìí àbí ẹ̀kọ́ ni a ma gbọ́rọ̀ a sì ní ma ṣe kíni wàzádà ahmad imam ahmad wá sí àlékún nínú ẹgbà wá ti wọ́n pé wà in ra'aita anna laka kódà tọ́ bá rí wípé ń bẹ fún ọ ìtumọ̀ rẹ̀ wípé wà in i'taqadta anna laka fil amri haqqan kódà tọ́ bá rí wípé o ní ẹ̀tọ́ lórí àlámọ̀rí kan lọ́dọ̀ àwọn olórí o ní akù lọ́dọ̀ wọn o ní ìwọ̀ lọ́dọ̀ wọn lẹ́tọ̀ lọ́dọ̀ wọn tó sì clear àṣẹ báyìí pé ìwọ̀ rẹ̀ rẹ̀ ọmọ gbọ́ tí tọ́nà bá fún ọ tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n ma ti sùúrù ní o ó sì ma gbọ́ ti wọn ó ma tẹ̀lé ti wọn tó yí bá ní sí a fala ta'mal bi dhalika zọ́n ma ṣiṣẹ́ pẹ̀lú zọ́nù tó níyẹn pé a imọ́sá ní kankan lọ́dọ̀ wọn ma ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ balisma wa atọ́ ẹ̀ ṣùgbọ́n ma gbọ́ ti wọn kó sì ma tẹ̀lé wọn ni ila an yasila ilayka bi ghayri khuruji 'an at-ta'a títí tí ẹ̀tọ́ yóò fi wá dé bá ọ tí ẹ̀tọ́ yóò fi wá bá ọ láì ṣe pọ̀ jáde kúrò lábẹ́ ìtẹ̀láṣẹ wọn wà fi riwáyà ti ibn hibban wa ahmad nínú ẹgbàwá ibn hibban àti ahmad wọ́n ni wà in akalu malak kódà ká máa jẹ dúkìá rẹ̀ táwọn olórí bá ń jẹ dúkìá rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ wọ́n gbalẹ̀ rẹ̀ wọ́n gbalé rẹ̀ wọ́n gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀

dájúdájú ẹ̀yin sọ̀hábà ẹ̀rí lẹ́yìn mi àwọn olórí kan tó jẹ́ sí wọ́n máa gbọ́lá fúnra wọn lékè yín wà umuran tunkirunaha àti àwọn alámàrí tó yẹ pé ẹ takò tẹ́miyọ́kọ̀ náà wọn kan tí ò dá qalu fama ta'muruna ya rasulallah wọ́n wá ní ìrìn ànábì kí ló àwọn ìwọ̀ ti tàwọn olórí ẹ̀tọ́ wọn ẹ fún wọn wasalullah haqqakum ẹ sì máa bẹ Ọlọ́run bá lórí àwọn ẹ̀tọ́ tí tí ń bẹ Ọlọ́run kọ́lọ̀ kú gbà fún yín wa akhiran sheikh ní níparí nas'alullaha an yuriyana alhaqqa haqqan wa yarzuqana ittiba'a abẹ́ Ọlọ́run bá kóbò dodo hàn wá lódodo kó sì rọ̀ wá lọ́rọ̀ kalima tẹ̀lé wa yuriyana albatila batilan wa yarzuqana ijtinaba kọ́lọ̀n kó sì fi ìbàjẹ́ kó fi hàn ní bàjẹ́ burú àti rọ́ kó fi hàn ní rọ́ kó rọ̀ lọ́rọ̀ kalẹ̀ jẹ́ sí wa akhiru da'wana أن الحمد, أن الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وآله وصحبه وإخوانه إلى يوم الدين وسلم تسليما wani àdúwà ìparí wa òun náà ni wípé gbogbo ẹ̀yìn gbogbo ẹ̀pẹ́ tọ́lọ́run bá ní ṣe ọba gbogbo àgbánláyé ìkẹ́ Ọlọ́run bá àlàáfíà Ọlọ́run bá kó má bá aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi àtàwọn aráalé àtàwọn sọ̀hábà eléyìí báyìí àwọn ni ọ̀rọ̀ Sheikh wa Farkus ọ̀rọ̀ yẹn ó yé kó yé wa wípé Sheikh àwọn sàlàyé fún wa wípé nǹkan yìí nǹkan tí kò sí nínú ìlànà ahlùsúnnàtí wal jama'a ni kò sí nínú ìlànà ahlùsúnnàtí wal jama'a rárá kí a máa ṣe àwọn nǹkan wọ̀nyí àwọn sọ̀rọ̀ yìí láti fi ṣe fún àwọn ará Algeria ní ọjọ́ kẹrìndínlógún oṣù Dhul-Hijjah onú oṣù tá wà yìí ọdún 1426 ó ṣe dédé ó ṣe dédé 16 ó ṣe dédé ọjọ́ kẹrìndínlógún ọdún 2006 òun náà ni wọ́n ṣe fatuwa yìí ọjọ́ I mean ọdún 2006 olóẹ̀ ni wọ́n ṣe fatuwa yẹn náà eléyìí báyìí o ni ọ̀rọ̀ Sheikh wa Farkuz inshallah ta'ala a jẹ́ kí n ka fatuwa afákan sí inshallah kí a fẹ́lẹ̀ kí a fi ṣe ìdágbére fọ́rọ̀ yìí wọ́n ni wa hadha su'alun wujjiha li fadilatihi hafidhahullahu ta'ala hal ma yajri fi misra من ath من الخروج إذا khuruj ìbéèrè kan tí wọ́n dájú rẹ̀ kọ Sheikh Fakusi kọ́nà bá lè kọ́kọ́ bá sọ wọn wọ́n ní jẹ́ wọ́n ní ìjẹ́ tí ń ṣẹlẹ̀ ní Egypt ní sáwọ́rọ̀ sáwọ́rọ̀ tó ń ṣẹlẹ̀ ní Egypt bó ṣe rí pé nǹkan dàrú tí wọ́n ń dàrú ní ilẹ̀ Egypt yìí ìjá lè ká sí sáà lè ìjáde lé olórí lórí fajab sheikh wadan wípé nahnu takallamna qabla yawmayn a ti sọ̀rọ̀ bí níbi ọjọ́ méjì sẹ́yìn síwájú bí ọjọ́ méjì sẹ́yìn a sọ̀rọ̀ wa katabna al-yawm wọ́n ni a sì tún kọ lónìí náà lè ṣabkati al'alamiya al'internet a ń kọ sórí a internet tó jẹ́ ìtàkùn a gbogbo àgbáyé tó yẹ kó káàkiri gbogbo àgbáyé yẹn kalmatan fi hadha al-mawdu' à ń kọ ọ̀rọ̀ lórí وقلنا أصيبي كلمة علماء آل السنة قاطبة أروا فا سنة لقاقو أن الخروج في المظاهرات والإضرابات ó ní wípé dájúdájú ìmá jáde lọ sí ìwọ́de àti ìmá dasẹ́lẹ̀ wal-i'tisamat min mukhalafati ash-shar'i ibtida'an ìyapa ṣẹ̀ríà ni ti yapa fi aslil fain kódà níbi ìpìlẹ̀ sẹ́yẹ gangan ìyapa ṣẹ̀ríà ni wà min mukhalafati shar'i intihahan ní parí náà tó rẹ̀ ìyapa ṣẹ̀ríà ni láti bẹ̀rẹ̀ dé parí ìyapa ṣẹ̀ríà ni fi ma alatil fain níbi àwọn nǹkan tí iṣẹ́yàn padà lọ ibi tí iṣẹ́yàn padà lọ já sí tẹ bá wo ibi tí péyẹ́yàn padà ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣàṣìṣe wọ́n ní ẹ nítorí wípé mọ̀zọ́hárọ̀ nítorí wípé in tí ó lè fà láburú òun lọ́fà tí àwọn àfáà máa fi ń takò wípé yọ́ fa bọ́yá ó lè fa à ń dàlúrú àbá ń tàjẹ́lẹ̀ àbá ń àbí à ń pa dúkìá ni ṣéèkì fàkúùsì ni pé láti pìlẹ̀ gẹngẹn iṣẹ́ òun gẹngẹngẹn ní pìlẹ̀ iṣẹ́ tí ọ̀dá tó yapa ṣẹ̀ríà ni bákanáà yìí parí iṣẹ́ yẹn yìí tí sẹ́yìn padà tún lọ já sí ní parí ní àwọn ìbá nǹkan jẹ́ òun náà tún yapa ṣẹ̀ríà ọ̀nà méjèèjì lọ́gbà yapa ṣẹ̀ríà kéde pé nítorí ibi tí sẹ́yìn padà lọ já sí nìkan ìpìlẹ̀ gẹ́ wà àsáàrìhì sẹ̀yíà àtàwọn ìlápa rẹ̀ tó jẹ́ ìlápa burú alẹ́tì satakúnù ni hayatuha wà natijatuha a damarol umma ilé tó jẹ́ sí wípé ìparí rẹ̀ àti the end result yẹ ni pé yóò fa ìparun fàlì umma ni famahama kan gbogbo ọ̀nà tó bá wù kó jẹ́ hunalik من رأي مظنون ومتوقع فيه وني ní gbogbo ọ̀nà tó bá wù kó gbàjẹ́ min ra'yin maznuni bọ́yá ìròrí kan tí a rò pé a rò pé yóò ṣẹlẹ̀ ní àbí àrùpá rí ń bẹ̀ ni àbí nǹkan tí a expect nínú kìíní ni min al-farh bi taghyiri mutawahham

aburú ìgbẹ̀yìn rẹ̀ gó tó ju dáadáa tẹ́yìn rò pẹ̀fẹ́ rí mẹ́lọ yóò ní agbára gan ma tafkiri bí kọ́lì nàbí yìí sallallahu alaihi wasallam pẹ̀lú pé kára wa létí pẹ̀lú gbónú ànábì sallallahu alaihi wasallam tó sọ wípé ma min amin ọdún kan ò ní ma wá illa walladhi ba'dahu sharrun minhu àbíkọjẹ́ pé lè tí ọba tó wá lẹ́yìn wọ́n ní ẹ wo nǹkan tí ń ṣẹlẹ̀ al'an lásìkò yìí fi misr nílẹ̀ misr fi misr nílẹ̀ misr ta'arifu al-hukma ẹ ma ìdájọ́ ìtẹ̀mbèrè duna an nahtaja ila kabiri tadlilin láì ní ẹ̀rẹ̀ mọ́ bùkátà kama mẹ́rin kan tó tóbi wá àbí tọ́ka kan tó tóbi ẹ̀yin náà wo tí ń ṣẹlẹ̀ ní misr ẹ̀yin náà rí Sheikh Al-Albani Sheikh Al-Albani mélòó mélòó ìgbà láti gbọ́ lẹ́nu Sheikh wa Sheikh Al-Albani yakul tó sọ wípé wa yastadillu ala tahrimi mithli hadhihi al-af'al tí wọ́n dẹ̀ ń mẹ́rin wá lórí ìjẹ́wọ̀ àwọn iṣẹ́ wọ̀nyí bí asarin marwiyin an Isa ibn Maryam alayhi salam qal pẹ̀lú asaru kan ẹ̀rí kan máa mú asaru kan wá tó wá látọ̀dọ̀ Isa ọmọ Maryam tó sọ wípé qala Isa ibn Maryam li hawariyi anábi ẹ̀yìn sọ wọ́n yàmù sọ fún àwọn èèyàn rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àwọn èèyàn tán jẹ́ sọ̀hábà tán ló gbà pẹ̀lú anábi ẹ̀yìn sá tí wọ́n sì gbà fún anábi ẹ̀yìn sá àwọn ni alhawariyu gẹ́gẹ́ bí àwọn sọ̀hábà anábi tí ń jẹ́ sọ̀hábà àwọn sí ta anábi ẹ̀yìn sá lọ́n pè ní alhawariyu àbí ó ń sọ fún àwọn al ó ń sọ fún àwọn èèyàn rẹ̀ wípé ó ní إنه سيكون بعدي أنبياء كذبة yóò padà wá lẹ́yìn mi àwọn ànẹ́bí ọlọ́run ọba tó jẹ́ pé irọ́ ni wọ́n òpùrọ́ ni wọ́n wọ́n kìí sànẹ́bí ọlọ́run wọ́n kàn pèrè àwọn ànẹ́bí ọlọ́run ni àwọn òpùrọ́ ànẹ́bí ọlọ́run ọba wà lẹ́yìn mi qalu ya Isa bima na'rifuhum wọ́n bí Isa lè rí pé ìrẹ́ Isa báwo láti mọ àwọn òpùrọ́ ànẹ́bí ọlọ́run tó ní wọ́n ta'rifunahu níbi èso tí ó máa jáde látọ̀dọ̀ wọn ẹ̀yin náà máa dá wọn mà wa nahnu naqul wọ́n láwọn ọmọ wọn sọ wípé min thimari hadhihi al-afa'il nínú èso àwọn iṣẹ́ tí ń ṣẹlẹ̀ iṣẹ́ mudhahara yìí na'rifu hukmaha la fi mọ ìdájọ́ rẹ̀ fa kayfa idha wujidat fatawa li ahli al-ilm bó wá ní ó tó ṣe wá rí tàbá tún wá rí fatawa látọ̀dọ̀ àwọn olùmọ̀ kan tún wá ní nǹkan yíò dá kódà gan káwa gan fúnra wa ṣe ń pé wọ́n bí ànẹ́bì yín sálẹ̀ pé bó láti máa wà ànẹ́bì tí ń parọ́ tí wọ́n lànẹ́bì ọlọ́run ni wọ́n tọ̀ kí ṣe ànẹ́bì ọlọ́run yìí ànẹ́bì yín sálẹ̀ bẹ́ẹ̀ ti mọ̀ wọ́n ni pé nínú àwọn èso tí ó mọ jáde látara wọn gan in tí ó mọ jáde látọ̀dọ̀ wọn gan lẹ́fì mọ̀ pé àwọn eléyìí sànẹ́bì ọlọ́run kùrọ́ ni wọ́n wọ́n wá fi yẹn mú ẹ̀rí wáyé pé gbogbo so wápá jùlọ ta bá tó wá lórí eléyìí eh so wọ́n ní wa kaifa fa kaifa idha wujidat usulun wa qawa'idu muharrara wa qawa'idu muharrara tá bá tó wá rí àwọn ìpìlẹ̀ kan àtàwọn òpó òfin kan tó wà muharrara tó yẹ pé wọ́n yanjú dáadáa tí wọ́n yanjú ẹ̀ wà mu'tabara tó yìí ṣe gbára lé fi tó ń kọ̀ fún wa nípa àwọn fìtínà yìí tí ń ṣẹlẹ̀ yìí alẹ́tì máa ń zan lọ́bí àmì sultan ilé tó kọ́lọ̀ wà níkẹ́ lọ́wọ́ sọ ẹ̀rí kàkalẹ̀ lórí ìdáríkà kọ́lá mọ̀ kọ́lá mọ̀ sálàf wọ́n tó rẹ̀ ní àwọn kan náà wọn sálàf sọ wípé innal fitnata idha akbalat la ya'rifuha illa al-ulama ṣe rí fìtínà rẹ̀ tó bá ti ń bọ̀ báyìí kò sẹ́ni tí ó dá àmà wá ṣẹlẹ̀ tán ń lọ ìgbà yẹn làwọn aláìmọ̀kan tó máa ń dáàmà ẹ̀dàkò kí wá ní àǹfààní mímọ̀ tí èèyàn mọ̀ nǹkan tó ti ṣe èèyàn lọ́tẹ́ tán tó ti parí iṣẹ́ tó ti bá tó ti dà rú tán so látara báyìí rèé nítorí àsìkò wa a ti rí pé ọ̀rọ̀ yìí ó ti clear dáadáa lórí wípé wọ́n jẹ́ kó yọ wípé kò sí àǹfààní kankan níbi wọ́n ní ma fa'idatu hadhihi al-ma'rifa ba'da idbari fitna kí ni àǹfààní mímọ̀ tí èèyàn wá mọ̀ fitna lẹ́yìn tí fitna ti lọ tán ìgbà tí ó sàǹfàní ní kíyàn ìgbà tí bá ń bọ̀ kíyàn tètè mọ̀ pé fitna ní bọ̀ yóò ẹ o ìgbà ohun gan ni èyàn lè rọ́nà àbáyọ ṣùgbọ́n ó ti dé ó ti sọ fẹ́ tán ó ti wá pẹ̀yìn ìdà yìí ń lọ ó ti parí iṣẹ́ tó fẹ́ ṣe tán ìgbà ìlà ìtọ́wà mọ̀ pé à ah, fitna ti dé bá wa o ẹ mọ̀ ẹ lọ bí àwọn ará ẹ lọ bí àwọn ará Súríà léèrè nísìn àwọn gẹ́gẹ́ ti mọ̀ pé fitna lẹ́yìn tí nǹkan ti bàjẹ́ tánkẹrẹ sí wá mọ̀ mọ̀ wípé àṣébí nǹkan iṣẹ́ ríre kò sàǹfààní mọ́ torí nǹkan ti bàjẹ́ nígbà tí ń bọ̀ yẹn táwọn àfáà ti ń ké táwọn olùmọ̀ ti mọ̀ tán ti rí hey intan dáwọ́lé yìí agbára yóò níkà agbára yóò níkà tán ti ń wọ́nu wọn tán wọn ti mọ̀ tí ó padà já sí ìgbà yẹn lọ́sàǹfààní ká tètè gbọ́ torí àwọn olùmọ̀ ti mọ̀ nígbà tí ń bọ̀ báyìí ní ti sí báyìí inshallah lálẹ́ láti jẹ́ kó yọ wípé ṣe rí mùzọ́hárọ̀ kò dìgbà tí ọba tó dá wàhálà ilẹ̀ fún wa ká tó yẹ̀ tó wá máa kẹ́kọ̀ọ́ wípé àà ah, ìtẹ́sì ń wíre o ìtẹ́sì ń wíre o ká tètè ya mọ̀ nísìn síwájú kó tó di pé nǹkan yẹn yóò di wàhálà sí wa lọ́rùn àwọn tó dá mọ̀ wọ́n ti ń ké fún wa pé nǹkan yìí kò sí ìlú kan tó wọ̀ tí kò bà ìlú náà jẹ́ so kọ́lọ̀ wà lékẹ́lá kó dáhùn kó mọ́ ba ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ kó mọ́ ba jẹ́ kí ọlọ́run wà lékẹ́lá kó ba ayé ẹnìkọ̀ọ̀kan wa náà kọ́lọ̀ kó mọ́ ba jẹ́ ìlú wáyé ọlọ́run bá abẹ́ọ́ mọ́jẹ́ kílù náà bàjẹ́ láíláí ọlá ìjọ ba sọ ọlọ́run bá ọlọ́run bá ba sálẹ̀ bá wa tún ìlú wa kọ́lọ́run bá kọ́mọ́ sálẹ̀ bá wa tún ṣe bẹ̀rẹ̀ látorí àwọn olórí wa tí tó fi dérí àwa táwà ní àtàjí ọmọ aláǹfààní bọ́yá ìbéèrè ẹ̀rọ kan péré inshallah náà assalamu alaikum salam ń gbé sí pa àdíjì tí wọ́n ń sọ pé bàtánà bí wọ́n rí pé wọ́n jáde pé àwọn tẹ̀ tó rárá lóbi ti ṣe lérí fún wọn. àbí sẹ́ni pé wọ́n rí pé ẹ̀dá lóbi ti ṣe lérí fún wọn àti wọ́n naam so wọ́n ìgbà tí a ń sọ wípé kódà àwọn olórí wá jẹ tí wọ́n ń dúkìá wa lọ́nà àbòsí tí wọ́n ń gba ẹ̀tọ́ wa tí wọ́n ń gba nǹkan ní wa pé ká sì máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu ká sì máa tẹ̀lé wọn náà ni wọ́n níbà wà láyé fẹ́ ṣe pẹ̀lú hadithu eléyìí tí ó gbajúmọ̀ gbogbo àti ma sallallahu alaihi wasallam tó gbé àwọn èèyàn ká dìde tó gbẹ̀ wọ́n sẹ́ ó wá fẹ́ nìkan ṣe lórí ilé wọn lórí gbà tó wọ́n rìn dáyé kan lórí yẹn wá ní ó lẹ́nu ó sàkíyèsí ẹ̀ lára wọn ó wá ní kan lọ sẹ́gi wá wọ́n sẹ́gi ó ní ká dáná sí wọ́n dáná sí ó wá ní ká máa kó sínú náà yẹn ọba yarí páwọn olè kó sí torí káwọn bá wọ́n náà àwọn fi tẹ̀lá nẹ́bí sallallahu alaihi wasallam so táwọn bá rọ́rọ̀ nẹ́bí táwọn bá sàlàyé fún tó bá ní káwọn kó sí náà àwọn ẹ̀sẹ̀ wá kó sí ṣùgbọ́n pé wọ́n ní báwo la ìfẹ́ ṣe pé àwọn eléyìí náà ṣe wọn yarí ó clear dáadáa ṣe rí aṣọ wípé tí olórí bá ń pa wá láṣẹ tó tako tọ́lọ́run bá à ní tẹ̀ láṣẹ yìí olórí nísìn oníkàmọ̀ mutí sí ànábì ní ká tẹ̀lé wọn bẹ̀ olórí oníkàmọ̀ ṣe zìnà sánàbì ní ká tẹ̀lé olórí oníkàmọ̀ wọnúná sánàbì ní ká tẹ̀lé wọn bẹ̀ ànábì ní innama ta'atu fil ma'ruf tàbá ní anábi ní kò sí ìtẹ̀lé fún ẹ̀dá kan láti fi yapa àṣẹ ọba dẹ́dà náà tí àwọn olótaba ní ká máa tẹ̀lé àwọn olórí pé kódà kábá wa ká máa tẹ̀lé àṣẹ wọn níta sọ ní pé ká máa tẹ̀lé wọn níbi àṣẹ tí ó dáa tó ń pa wá àtàṣẹ tí ò takẹ̀sìn tó bá ń pa wá kìí ṣe wípé ká máa tẹ̀lé wọn níbi àṣẹ tí kò dáa ṣe é bá ní so wọ́n ṣe dáadáa kódà kọ́ jẹ́ pé àwọn olórí odidi ẹran kọ̀ọ̀kan náà ń pa fún wa kò sígbà kan tá tẹ̀lé wọn níbi àṣẹ tí ọ̀dá láyé kò sígbà kan tá tẹ̀lé wọn níbi àṣẹ tí ọ̀dá kò yíba ní sí so a ní tẹ̀lé wọn wọ́n ṣe dáadáa o wọ́n ṣe dáadáa o iye ò túmọ̀ sí pé ká máa tẹ̀lé wọn níbi àṣẹ tí ọ̀dá ni pé wọ́n gba dúkìá wa iye ò túmọ̀ sí pé tá bá pa wá láṣẹ tọ́jú àṣẹ tó dáa ká má tẹ̀ láṣẹ yẹn ká wá ní afẹ́wọ̀ ọmọ wọn lọ́wọ́ àbí à ní tẹ̀lé àṣẹ tí ó yẹ kí á tẹ̀lé mọ́ fúnbẹ̀ àpẹẹrẹ sí àwọn olórí sọ fún wa wípé eme bá fẹ́ gùn ni o ẹ da ilẹ̀ sí ojú kọ́tà now àwa rí pé wọ́n fi ẹ̀tọ́ wọ́n fẹ̀tọ̀ wà wá ti torí ẹ̀ káwà ní a máa dalẹ̀ ni wallahi ìlú jíyà lọ́dọ̀ lọ́n kàbí ní torí ẹ̀ yìí ní dé kò èsì ní ṣe gbogbo tó yẹ kí n ṣe tíjọba ní kí n ṣe tí ó sì takò fẹ́ ọlọ́wọ́n bá ẹjọ́ understand so ìyẹn là ń sọ pé kò dá kódà kan máa fẹ̀tọ́ jọ wá so oríbà nísìn so àwọn gbà yìí pé wọ́n ń sàbòsí fún wa nìyẹn a sì máa bẹ̀ lọ́wọ́n bá kí ọlọ́wọ́n bá lè kẹ́lá kí ó gba ẹ̀tọ́ wa fún wa lọ́wọ́ wọn a pè wọ́n sákèsí ní sí so eléyìí ni a fi máa pè so tó bá pa wá láṣẹ a máa tẹ̀lé so ibà ní láṣẹ dáadáa kò sígbà tó pa wá láṣẹ tí ó dàta gbọ́dọ̀ tẹ̀lé wọ́n sì ń tọ́tẹ́ wa lọ́rùn àti tọ́tẹ́ wa lọ́rùn ni ó túmọ̀ sí pé a jáde lé wọn lórí àbí a yarí mọ́ wọn lọ́wọ́ so ibà ní so eré ibà ìpìlẹ̀ ní nínú ẹ̀sìn so nǹkan tí ẹ̀rí pé ọkùnrin tí ó ní ká lọ sẹ́gi wá tó ní ká kó sínú náà àṣẹ tí ò dá ló pa wọn kódà náà bí sọ lọ́sọ̀ sọ pé láwùdà kọlùtùmọ́ ha ma kharajtum minha abada adam ni tó bá yẹ pé bá fi lè wọnú ẹ̀ ni law dakhaltumuha tẹ́ bá wọnú náà ni ma kharajtum minha abada ma kharajtum minha abada ẹ̀ ní jáde kú mẹ́ma láyéláyé ẹ̀ tàtàyé jonathan kìyàmà ni ọlọ́run ló yọ yín tẹ́ wọnú ẹ̀ àṣẹ burúkú ló ń pa yín ẹ̀ pé هذا الله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين fi sabilillahi tí a máa ń gbà kí a máa wà gbà kọ́lọ̀mà nípa kí ó sàn ẹnì kọ̀ọ̀kan wà lẹ́sàn rí subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi <laughs>